yọjú ọba tí yóò lójú ọba tí ọjọ́ ẹ̀dá rẹ̀ yọ máa gbàdúrà lànàbí fi ní alhajju arọfa ànábì ní ìdúró láràfa òun gangan ní òpó tó di ájìmù ẹjọ́ bá ti dúró láràfa yẹn kò ní hajj ló ṣe jẹ́ pé gbogbo àwọn tí wọ́n admit sí hospitals tẹ́mi wọn ò tí ì bọ́ tí ń sìn mí tó sì jẹ́ni tí wọ́n wá sí hajj tó ti dáwọ́ ọ̀rọ̀ lẹ́lẹ́yà àṣírí wọ́n fi ambulance wọ́n fi gbé gbogbo wọn lọ sí ààyè àràfáàtì yẹn wọ́n wà ń bẹ̀ torí pé ìjọba dé ààyè yẹn anabi fàlà sí anabi láti bí síbí láti bí síbí ní àràfáàtì ààyè tí wọ́n bù yẹn yọ fẹ́ tó láti bí sí àkútè látàdúgbò wọn bí ọwọ́ fẹ̀ bẹ́ẹ̀ bóyá bí ìṣàgá lápò ọ̀tún bí àwọn yẹn wọ́n ta tẹ́ǹtì síbẹ̀ gbogbo àwọn ẹmọ wà ń bẹ̀ lẹ́nì ẹni ọjọ́ kẹsàn-án nínú oṣù sọlẹ́jà yóò mọ àràfà yóò mọ àràfà ìjọ yẹn ọjọ́ ọjọ́ ńlá ọjọ́ ńlá ni ẹni nínú ẹ̀sìn àwa mùsùlùmí ọjọ́ ńlá ni anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam anábìnrin máa mi ni yóò mi ni. أكثر من أن yu'tiqa الله فيه عبدا من النار أنا anábì ní kò sí ọjọ́ kan tọ́lọ́wọ́n bá aláà máa ń yọkùn náà kúrò lọ́rùn àwọn èèyàn jùlọ ní máa ń yọkùn náà kúrò lọ́rùn àwọn èèyàn ní gbogbo alalẹ́ nínú Ramadan wa dhalika kulla layla anábì ní ọjọ́ yàwó ẹ́ lẹ́yìn bá ti sínú tán nínú Ramadan lóru ni wọ́n yọkùn náà kúrò lọ́rùn àwọn èèyàn ìpínlẹ̀ agbájá kò ní wọná lágbájá kò ní wọná ànábì wa ni má mi yá o ọjọ́ láì ṣòro tó tí wọ́n gírí bá ti bá wọn láràfá àràfá ti parí ọjọ́ ànábì ní ọjọ́ tí ọlọ́run máa ń yọ okùn náà kúrò lọ́rùn àwọn èèyàn jùlọ tí ò síjọ́ mi mọ́ tọ́lọ́run bá aláwọ̀ sọ àwọn èèyàn dọ́mọ àlìjẹ́nà wípé ìwọ ọwọ́ súnmọ́kà ìwọ ọwọ́ súnmọ́kà ìwọ ọwọ́ súnmọ́kà lágbájá ẹ̀yà máa dọ́mọ àlìjánà máa dọ́mọ àlìjánà máa dọ́mọ àlìjánà máa dọ́mọ àlìjánà anamí ìjọ tọ́lá máa ń yọ okùn náà kó lọ́rùn àwọn èèyàn tí máa ń stampu lágbájá ti dọ́mọ àlìjánà kò síjọ́ tí ọlọ́run máa ń yọ okùn lọ́rùn àwọn èèyàn okùn náà tó tójọ́ àràfà lẹ́yẹ̀dùnú ọlọ́run ọba sọ yóò súnmọ́ àwọn ẹ̀dá rẹ̀ súnmọ́ yorùbá ṣe bí mọ̀lẹ́mọ̀lá ìka ọlọ́run ọba máa fa àwọn tọ́wà láràfà ọlọ́run máa fi wọ́n yan gan lọ́dọ̀ àwọn mọ̀lá ìka ipò ẹ̀rí àwọn ẹrú mi wọ́n kó látọ̀nà tó jìn ẹsẹ̀ wọn mú kú ẹ̀rí wọn ò fi kankan sẹ́rí èyí àwọn ọkùnrin wọ́n torí èmi ọlọ́run ọba wá láti lú wọn bọ̀yẹ̀kú lọ ọlọ́run ọba máa sọ pé má aráda àwùlà kí ni àwọn eléyìí kí ni wọ́n ń wá gan gbogbo tí wọ́n bá ń wálé ní ìfìlẹ̀ wọn lọ ọlọ́run abẹ wọn alálàájì tí wọ́n ń bẹ ládàfà báyìí wọ́n ti ń lọ wọ́n ti ń lọ báyìí gbogbo tí wọ́n ń fẹ́ ọlọ́mọ èyí tó ga jù nínú tí wọ́n fẹ́ oní àlùjánnà tí wọ́n fẹ́ tọrọ àdúrà lóru wọ́n fẹ́ tọrọ àdúrà lásìkò tádùá máa ń gbà yóò náà kọ́kọ́ tọrọ àlùjánnà ni ọkọ́ tọrọ tọ́ba tọrọ nǹkan mí síwájú àlùjánnà mistake ló ṣe torí àlùjánnà náà ni ibùdé sí kálukú tába ti kó lè ayé bọ́lá wọn ti wá fún àlùjánnà èèyàn lè jìyà lọ́rùn ọ̀pọ̀ ayé náà òye sì tẹ́lẹ̀ àmọ́lẹ́jì náà ni ibi ìsinmi gangan wà nínú àlùjánnà ni ọlọ́run bá wà láà bó ṣàánú àwọn tí wọ́n ń bẹ ní àràfà bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣàánú àwa náà kí ni ọlọ́run fi ṣàánú àwa gbogbo àwa tá a ṣe ní maka àbáwa tí a ṣe hajj ẹlẹ́mìí wà maka náà tí ò ṣe hajj gbogbo ẹni tí ò bá ti ṣe hajj òun ó gbààwẹ̀ àwọn alálàájì ò ní gbààwẹ̀ ìwà láràfà yẹn gangan ọjà àwẹ̀ lọ torí ìwà láràfà yẹn dandan ni àwẹ̀ sunan kìí ṣe ọ̀ranyàn àlòkù fún bí àràfà ọ̀ràn yẹn ni rukunu min arkan alhajj nínú àwọn orígun hajj ni anabi ni alhajj arafa òpó tó di ájìbò gangan arafa ni téèyàn bá ti sí mbẹ tílẹ̀ bá ti sún gbogbo wàhálà iṣẹ́ hajj téèyàn bá ṣe wọn ni kọ́ láda hajj fún èèyàn ní jẹ́ alájì bẹ́ẹ̀ bá lárafa lé ní tó ti wà mọ́ka yóò wá padà sí hajj lọ́dún tí ń bọ̀ ni gbogbo wàhálà tó sì yẹ kò sọ di alájì kò sọ di ẹni tí ó lọ sí hajj. àwọn a wá sí hajj anabi sallallahu alayhi wa sallam anabi wa ń yawa ikwe a yí pé mi àràfà àwọn ẹjọ́ àràfà kágbà ẹni bá sì gbà yukafiru sanatayn ọlọ́run ọba ó ṣe àforíjì kekeke wa a jẹ́ pé atawa àtàwọn tó wà maka gbogbo wa náà ni a rí àforíjì leni ọlọ́run ọmọ sọ fáwọn pé á ní ẹ̀kọ́ dìgbà fẹ́rẹ́ tó láhùn wípé mo ti fẹ́rẹ́ jìn gbogbo àwọn táwọn alára fáì wọ́n ti fẹ́rẹ́ iṣẹ́ rí ẹ̀ṣẹ̀ tí wọn kì í ṣe pé ẹ̀ṣẹ̀ ọdún méjì wọn parí fáwọn gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ láti ìgbà tó ti gbọ́n láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tọ́ba tó bá nú ẹ̀ṣẹ̀ ńlá náà wọ́n pọ̀ òun rẹ̀ àwọn àǹfààní ìyàtọ̀ ti bẹ láàrin àwọn àtàwọn nìyẹn ló fi jẹ́ pé anabi ni man hajja walam yarfus walam yafsuq raja'a ka yawmi walidat ummuhu anabi ni tọ́wọ́ alhaji tọ́wọ́ dẹ̀ ṣiṣẹ́ láṣẹ pé tí ó sì bàjẹ́ lọ́hùn tí ó sọ̀rọ̀ kọ̀rọ̀ tọ́parí gbogbo iṣẹ́ pípé tó bá darí sílùú ẹ̀ báyìí àtọmọ tí wọ́n bí láàárọ̀ ọjọ́ yẹn nílùú wọn bákan náà làwọn méjèèjì tí wọ́n lẹ́sẹ̀ lọ́rùn wọ́n pa wúwẹ̀ rẹ̀ ndí báyìí wọ́n sì wá bẹ̀rẹ̀ sí máa kọ̀ọ̀kan mi bọ́bá tó bá nu ńláńlá wọ́n pa ńláńlá rẹ̀ àmọ́ kéékèèké gbogbo ẹ̀ ti parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì jẹ́ pé àwọn tó lọ hajj wọ́n lọ lájà àwọn táwọn ń lọ ájì náà làwọn mìíràn tó wá lọ tí wọ́n máa lọ lè ya fọ́tò lókè àràfá ah, ìbàjẹ́ bẹ́ẹ̀ nàìjíríà gan ẹbí wọn sì kọ́ àwọn afá alátẹnudẹ tí wọ́n kó wọn lọ afá gan yà ìmọ̀mù gan ya fọ́tò lókè àràfá láyé fídíò kọlù ń sìn mo wà lára o ẹ ẹ mo ń ṣàdúrà fún yín o à ń ṣe tàwa fún lọ́wọ́ o òkèlè àràfá làwọn báyìí o kí lọ́kàn àwọn ará ilé pẹ̀lú ìbádà tó ń ṣe bí ìgbà téèyàn kẹnu tí wọ́n ń ṣe fídíò kọlù ipe mo ẹ̀rí pé mo gírun lọ́wọ́ àbí kí ni yàtọ̀ láàrin àti hajj ìbáàdà kí ni yàtọ̀ láàrin àbí ẹ̀sìn ni nígbà máa ń pè lẹ́sìn èyí máa ń ṣe torí ọlọ́ọ̀ni èyí ń ṣe torí káwọn yìí lè bá ṣe kí ni kán lè bá rí yàn ẹ̀yìn ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bẹ ní hajj náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà kan lọ hajj náà ni yóò lọ yóò dé gbígbà tí ọlọ náà ni látara afẹ́ ayé nígbà ọlọ́run ṣe wàá mú ọ̀pọ̀lọpọ̀ náà nísìnyí lọ́sẹ̀ tí tọ́ lọ lọ́dún ni láwọn ọjọ́ yẹn aláwọn yóò máa jó wọ́n máa jó wọ́n máa fẹ́ inú lulu láràfá àwọn lárúbáwá àtàwọn òyìnbó ará amẹ́ríkà new jersey àwọn tó wà ní new york àwọn ará amẹ́ríkà tí wọ́n wá kọjá àwọn tó wà ní london àwọn mùsùlùmí yorùbá náà ni wọ́n máa wá wo àwọn yẹn pé ah, ah bó lẹ̀sìn ti wá rí nàìjíríà báyìí nígbàdé pé ìsàn àsàlátù làwọn ṣe mí gbogbo nǹkan àfi wákà àfúnrin láì ṣe ṣẹlẹ̀ àfúnrin nídìí bẹ́ẹ̀ ẹ tí èèyàn bá jókòó tàwọn afẹ́sìn tó bá lẹ́kọ̀ọ́ tó bá lọ hajj hajj tí ó yàtọ̀ torí pé yóò ṣe sincerely nítorí tọ́lọ́hún kò ní sin torí àwọn ẹ̀dá ọlọ́run ọba wa àwẹ̀ tí àwọn gbà lé ní ọlọ́mọṣẹ́ ìgbà lẹ́sẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo ẹni tí ò tí gba àwẹ̀ gbogbo ẹni tí ò tí gba àwẹ̀ tí kò lánìyàn pé wọ́n gba àwẹ̀ èyí lè dàníyàn nísìn náà kó sì mọ̀ gbà lọ bẹ́ẹ̀ tó bá ti jẹun àárọ̀ tó bá ti jẹun ẹni bá gbà wẹ̀ lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run bọ́ sàforíjì ẹ̀ṣẹ̀ ọdún méjì fún anábì muhammad sallam oní khairu du'a anábì ní àdúrà tó dájú du'a yawmi arafa oní ní adua jo arafa adua jo arafa anábì ní àdúrà tó dájú nínú àwọn àdúrà tó dájú oní àdúrà jọ arafa wa khairu ma qultu ana wan nabiyyuna min qabli òun náà ní àdúrà tó jẹ́ pé èmi á máa sọ èmi á máa wí gan ní gbogbo àwọn ànábì ọlọ́run tó síwájú mi gbogbo wọn wọn ò jíjọ́ kankan mọ́ wí òun náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọ̀sọ̀bàtà sí tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọ̀kan náà ni kò lórogún nínú ọlá ẹ̀ kò sẹ́nìkan tó lè ṣe ti ń ṣe kò sẹ́nìkan tó lè fún níjọsìn àfọlọ́run kò wá sí ti parọ́ ọ̀ká láti ṣe ọ̀rọ̀ ńlá mi mẹ́jọ mọ́ kò sí tí ò lè ṣe tí bá ní lágbájá yìí kò sí tí ò lè ṣe èèyàn ta gúti ni ibi wọn ní bó ṣe wà yẹn kò sí tí ò lè ṣe ọlọ́run ti mú ọ ti mú ọlọ́run ti mú rànkúnmí pẹ̀lú ọmọlẹ́yìn ó ti mú jáde nínú àpáta àwọn ìjọ sọ́ọ̀lù wọn làwọn ò gbàgbọ́ wọn láfi tí ẹranko àbàmì kan bá yọ níbi àpáta ànábì sọ́lù ẹ̀sùn ẹ̀sùn bí apáta yẹn nígbà wọn sì débẹ̀ ó ní pẹ̀lú agbára ọlọ́run kẹ́rin kọ́ àbàmì kọ́yọ̀ ń bí rànkúnmí sì yọ pẹ̀lú ọmọlẹ́yìn nínú àpáta àpáta lílà sọ́nà méjì báyìí rànkúnmí jáde ń bí àtọmọ sàyẹ́ntìsì ló ló ṣe yẹn kò sí tọ́lọ̀ wọn lè ṣe ìyá arúgbó títí ń tẹ̀pá ní máa ń bímọ tí gbogbo ẹ̀kẹ́rẹ́ ti tẹ̀pá ńlá yóò sì lóyún yóò sì bímọ ẹni tó ti ta òsì débi pé kò rẹ́ ní sùn Hm? yóò yosi padà máa gbé ní duplex ẹni tí gbogbo àfámìlì ti gbàgbé ẹ̀ kalẹ̀ gbogbo ẹbí ti kọ́ tì látara rẹ̀ yóò wà lérí bẹ́ẹ̀dì báyìí ẹ̀sìn ní pé wọ́n mẹ́ nǹkan mẹ́lẹ́ dọ̀lọ́ yóò ti flat mẹ́rí bẹ́ẹ̀dì níbi tí àárẹ̀ yẹ dé tọ́lọ́ máa ti ṣe tán yóò gbé nàró ọlọ́run ti bá pè ẹ̀ wá náà lọ́kọ̀ lẹ́pẹ́tẹ́ eighteen years ló fi sùn lójú kan ọlọ́mọdé adúpẹ́lá rẹ̀ eh, gbogbo ẹni tí máa ń tí ò nímọ̀ tọ́ba takun sọ́lọ́run yóò padà nímọ̀ wọ́n wà ala kulli shay'in qatir gbogbo ẹni tí ò jẹ́ nǹkan tọ́ba takun sọ́lọ́run yóò padà jẹ́ nǹkan nídìí bẹ́ẹ̀ àdúrà yẹn ànábì ni òní àdúrà ìjọ Àràfá àwọn tó wà lára Àràfá ètò wọn máa wí tí ló fi sínú yẹn wọ́n mọ̀ kí ọlọ́ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àwọn afáà ní táwọn nàbà ń wí kò burú àmọ́ wà nìkan táwọn wí tẹ́lẹ̀ yìí láwọn wí tẹ́lẹ̀ allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar wallahu akbar walillahi alhamd a máa wí mọ́ra wọn tọba wílé ìdí ẹ̀ ó tún wí tọ̀hún náà díẹ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir méjèèjì yẹn wọ́n máa wí ọ̀n lọ ọ̀n bọ̀ ọ̀n drive la ilaha illallah wahdahu la sharika lah allahu akbar allahu akbar la ilaha wọ́n máa wí wọ́ra wọn ó sì wà ní àwẹ̀ àwọn tó wà ní kaka koran sàrà ẹgbọ́ kàti sàrà nínú àwọn ọjọ́ tí sàrà máa nípọn ọjọ́ ìnínà wà mẹ́ kàtọ̀rẹ̀ àánú adùn àwọn èèyàn nú kápárí ìjà pẹ̀lú àwọn fámìlì wa àwọn ẹbí àwọn ọ̀rẹ́ kálíbà aráforíjì ọlọ́run tọ́lẹ́ni tó bá fẹ́ kọ́lọ̀ wọn fèrèjì wọn àfi kọ́ náà pádọ̀ àwọn èèyàn má ní ẹnìkan kan lẹ́mìí ẹ̀dẹ́ báyìí tó gbéṣẹ́ mi pé ẹ̀ ní fọ̀gífẹ̀ tí wọn náà bá fẹ́ rà fèrèjì ọlọ́run lẹ́nu ọlọ́run ní wàlẹ̀ yá àfọwọ́lì yẹ́sì ọlọ́run bá ní gbogbo àwọn tọ́sẹ̀ yín tẹ́ di wọ́n sínú ọlọ́run ní ẹ fèrèjì wọn ṣe fèrèjì àwọn tó wà mọ́kà bẹ́ẹ̀ náà ní ọmọ foríjì àwọn tó wà ní gbogbo àgbáńlá ayé tó jẹ́ mùsùlùmí yẹ́wà dáa káwọn náà wọ́n sàforíjì fáwọn èèyàn lẹ́nu èmi mo ṣe jòkólẹ̀ yóò gbogbo ẹni tó ṣe mi mo ti sàforíjì fún bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ tẹ́ náà ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ jó rí bẹ́ẹ̀ ẹ̀ jó rí bẹ́ẹ̀ ẹ̀ kó pe onítọ̀ ń pé ẹkúnjẹ́ mẹ́ta omi ní bẹ́ẹ̀ kò sí ìbínú mọ̀ ìyẹn ti kọjá <laughs> kò sì kọjá tẹ́lẹ̀ àárọ̀ yín náà lọ kọjá <laughs> nítorí pé ẹni bá ń fẹ́ dáadáa òun náà ṣe dáadáa ẹni wọn kọ́ lọ́wọ́ foríjì wọn náà fẹ́ẹ́ díjà àwọn èèyàn ẹni ẹni tó bá fẹ́ táwọ́ ná kó wọ́wọ́ tì òun náà mọ̀ ṣe sàrà bọ́lọ̀ ń ṣe tó nìyẹn ẹni tí máa ń sànú àwọn èèyàn ọlọ́wọ́n máa sànú ẹ̀ ẹni máa ń dokùn ẹbí pọ̀ pé àwọn ẹbí ọ̀fẹ́ràn rẹ̀ ọlọ́run náà fẹ́ràn rẹ̀ mo wá bẹ̀rẹ̀ wọn bá nínú àánú àti agbára ẹnì kọ̀ọ̀kan wa gbogbo iṣẹ́ ládàá tèmi kọ́lọ́mọ́sà fún wa ṣe kọ́lọ́mọ́ gba lẹ́sìn fún wa gbogbo àdúrà tá a bá ṣe pátá kọ́lọ́mọ́sà gbà á gbogbo àdúrà tá a bá ṣe kọlọmọsà jọgbà gbogbo ọjọ́ lẹ́ni òun náà lọ́jọ́ àdúrà àdìgbò tó yẹn bá ti ráàyè kí yẹn jòkó kọ́ ọmọ abẹ́ lọ́hùn lẹ́yìn náà àwọn palẹ̀ mọ́ fún ọdún abẹ́ lọ́hùn ọdún náà ọ̀la náà ni ọlọ́hun wọ́n ti wọ́n ṣe lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa mọ́ wa ṣe láṣẹ mọ́ fún wa wọ́n sàjẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ allahumma اللهم فتح علينا أبواب البركات والخيرات صلى الله تعالى أن يغفر لنا ذنوبنا ويستر عيوبنا ويقضي ديوننا ويشفي مرادنا ومرضى المسلمين اللهم فتح علينا أبواب البركات والخيرات اللهم نور قلوبنا بنور الإيمان اللهم إيدي أولادنا وبناتنا وطلبتنا وطالباتنا وأباءنا وأمهاتنا اللهم فقينا في دين وعلمنا تاويل اللهم أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما اللهم ارزقنا حلالنا هائلا مباركا ارزقنا إيمانا صادقا وعبادة خالصة موافقة اللهم ارزقنا أخلاقنا حسنا وأموالا آهلا وتجارة رابها حلالا طيبا برحمتك يا أرحم الراحمين نستعملها في عباداتك ولا نستعملها في معاصيك اللهم إرم أمواتنا وأموات المسلمين ويسر السفر للمسافرين عيدهم سالمين غانمين موفقين يا رب العالمين يا ذا الجلال والإكرام اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي واب بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم فتح علينا أبواب البركات والخيرات ربنا هب لنا من أزواجنا وزرياتنا قرة أعين وجنة للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجنة للمتقين إماما اغفر لنا ذنوبنا واستر عيوبنا واقض ديوننا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف على طاعتك برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام اللهم إني عبدك ابن عبدك ابن عمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك وأنزلته في كتابك أو علمت واحدا من خلق أو استعثرت بفعل من غيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء هزني وذهاب أمي طول أعمارنا عافنا في أجسادنا واستعمل لدعوة إلى سبيلك اللهم نول بلاد الأنبياء بنور الإسلام أذل الشرك والمشركين والكفر والكافرين والبدعة المبتدعين أنا اللهم ارفع راية السنة في كل البيوت والبلاد برحمتك يا رحم رحيم اللهم انصر حكامنا اللهم قص بناس شاتنا الأمام في خير العباد والبلاد يا رب العالمين يا ذا الجلال والإكرام وانصر مجاهدين في كل مكان وفتح علينا باب البركات والخيرات اللهم أدخلنا دار الأبرار